hello everyone welcome to Toyeen Talks Abike Jagaban ni mo gbé wá òun àti mama Esabod a dẹ̀ mọ̀ pé iṣu wà láàrin àwọn méjèèjì láti ìbẹ̀rẹ̀ wá so um, um Abike jáde fún màmá láàárọ̀ ẹ̀ ó dẹ̀ sọ̀rọ̀ nípa màmá àti mama Esabod ó dẹ̀ tún sọ̀rọ̀ nípa àwọn fẹ́ndọ̀sì wọn explain one or two things ẹ jẹ́ ká jọ wo Àbíkẹ́ Jagaban thank you for watching till i see you in my next video stay stay, stay blessed i love you all bye. Bo bá jọ tẹni èèyàn máa ń dáhùn ni anybody ẹ má wàá tọ́ mi lọ́wọ́ yìí ẹ bá wàá tọ́ mi màá gé yín jẹ ṣàpàṣàpà torí ìwà àbàjẹ́ tẹjọ máa ń wù tẹ rò pé bóyá ó wa lára mu yẹn kò ní lè lọ mi ń bọ̀. àbàyè ẹ̀jẹ̀ olóṣè mò ń bọ̀. ikú tí Lizzy ń gbòfò ló ń gbọ́ ibẹ̀ náà wà ń gbà ibẹ̀ ní Paul Taiwo Olú whatever pso Home àti Ọlábànjí Farms ibẹ̀ náà wà ń gbà tẹ́sábọ̀dù ṣe lè fún ọba olóṣèlú tó wá gbé ẹ sígbẹ́ ọba yìí torí olórí burúkú olùṣí olè àtọ̀lé ifá ò wẹ̀ ikú tí Lizzy ń pòfò ló pósí tó ń gbé kiri kó máa wọnú ilé gbogbo wọn ní agbára ìdùmarè wàá ṣìṣe wàá ṣìṣe wàá ṣìṣe. ọba ló ń bá wí yìí o. ìdènà àgbóná ìdènà àgbóná èmi ò ṣẹran rírọ mo lé mi ò ṣe yàn. ṣe gbọ́ ẹ̀yin kan dẹ̀ wá ń bẹ̀ ẹ wá ní kán má pè yín ní ọmọ àlè ilẹ̀ Yorùbá. ẹni kan má pè yín ní ọmọ àlè akídánidání ilẹ̀ yorùbá wọ́n máa pè yín bẹ́ẹ̀ mi ebe ẹ rí ohun tẹ́ ẹ fẹ́ polówó ẹ rí irú ẹrù ọ̀fọ̀ tó wà nílẹ̀kẹ́ tó torí yín bọ̀ ẹ rí ẹ rí kàtẹ́ sábọ̀dù ń ṣe ẹ rí bó ṣe ń ba tọba jẹ́ tó ń ba tìjòyè jẹ́ tó ń ba gbogbo ojúlù jẹ́ ẹ rí tó ń sọ pé kí di ààrẹ ìlú nàìjíríà kó kú pé ó tẹ̀ sọ pé ó ti kú kú òjijì ẹ gbọ́ ṣò tó ṣe fún aṣíwájú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí wọ́n bá ti gbé e ó yẹ kọ́kọ́ lu gbogbo yín náà fún kúérì pé ó láṣìírí tẹ́fẹ́ kó máa bá yín bò títí olúwẹ̀rí third mainland ti tún sí gbogbo èèyàn ti rí i pé ó lọ usa sábọ̀ láti búlì ọkọ̀ lẹ́ẹ̀kínní ọkọ̀ lẹ́ẹ̀kejì so that wọ́n silence olóṣè ní pé kán bóun pè ní babaláwo kò sì pé babaláwo fáwa gbogbo àṣírí yẹn ti tú nísìnyìí torí bí n bá wí fún ẹ ló yẹ kó o wí bó o bá fi kún ó yẹ kí n lè dáhùn síta pé ẹjọ́ mi ò sọ bẹ́ẹ̀ fún yín o bó tiẹ̀ wá jẹ́ wàá máa parọ́ ẹ lọ but ó clear ara ẹ náà pé mi ò bá yín sọ bẹ́ẹ̀ o màmá ǹjẹ́ ẹ gbọ́ kólúwẹ̀rí third mainland bọ́ta sọ́rí kò bọ́ta sọ́rí ǹjẹ́ ẹ gbọ́ pé psom kó ṣe update lórí wọ́ọ̀lù ẹ̀ rí pé please we are not in support of any platform where the malign slander bully blackmail the characters of our royal fathers. We hereby disassociate ourselves from so so so person because our mọ̀ ń pa ẹ̀ tó bá is a thing tell lè sọ fún Ewa, ẹ wá ìjọkíjọ ewa ìwọ Paul Taiwo Olúkọ̀tún àbí whatever you are called PSO and ìwọ Ọlábànjí fans ìjọ tẹ bá fẹ́ ṣàdúrà tiwa ẹ jọ ẹ má jẹ́ kó jẹ́ ní ibi tẹ ti ń ṣe ìbàjẹ́ because ó máa parọ́ fún yín ni pé ṣe rí bó ṣe ń bú mi ẹ sọ fún pé kó present it show táwa kọ́kọ́ ṣe mi ò get involved pẹ̀lú òun àti Lizzy torí mi ò mọbi tí abẹ́rẹ́ ti ń gún Lizzy so I cannot stop her the same thing mo sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi pé stop going for any of ẹ fi wọ́n lẹ̀ ẹ̀yin kọ́lọ́gún lábẹ́rẹ́ yìí tó bá fẹ́ bímọ nù yín tẹ fẹ́ kọ́mọ yín kú lójijì bọ́n ṣe rò sí Lizzy ẹ lọ́ọ́ máa dájọ́ tí ò kàn yín wọ́n bá jọ bára wọn fàáfàáfà wọ́n á jọ fàdébì kan I have said it more than five times here how many times I have approached her to please let go and she said your pain is not my pain she said sis please allow me to get my freedom myself the same way I Abike fought for myself ẹ mọyì nǹkan tí ẹ sáwọ́dù ṣe fún mi ní five years ago mi ò mọ olórí burúkú yìí rí The only thing that got her threatened is my images on Facebook because she believed this girl is too lovable. She has too many fans within the short parameter of time Tofi fi She saw people following me and then she started coming for me. Ẹ ye ayé ayé ayé àwọn ọ̀rẹ́ tó ti baje. Ẹnu Esabod ló ti sọ lórí láìsàn pé fún mi beauty world nìkan ló fóun ní five hundred pounds. The same Esabod olórí burúkú ló bá yé fún mi beauty world dije. Ọ̀rẹ́ ẹ̀ ni o ẹni tó náà bá yéèyàn jẹ life on a life chart ni gbogbo wa ti wò níbi tó ti bí ayé ọ̀rẹ́ jẹ ó ní ó fẹ́ ọkọ báyìí ó fọkọ báyìí ó bá yí ọkọ jẹ́ ó pa àwọn ọmọ ẹ̀ lólè the same olórí burúkú tó máa ń sọ láàyè ìjọ sí pé wá wo ọmọ kan tó bá yí ọ̀rẹ́ jẹ compared to nǹkan tóun ṣe ní gbàgàǹdè tí gbogbo yín rí tí gbogbo ojú rí ó níye nǹkan tó rà fún sẹ́mi ìyá àbàdàn yìí tí gbogbo ayé gbọ́ tètè wọ òsì di ẹ sì pera yín lọ́rẹ̀ẹ́ màámi ọmọ mi ó ní iye èébú tó rà fún Lizzie ẹ wo lórí burúkú tó náwó ń jọ sí six seven years ago tó lọ́mọ kan bá yé ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ẹ wo yayé àwọn èèyàn tó ti bàjẹ́ lọ́wọ́ ẹ̀ ah, ah. ẹ wà òkè ẹ̀yin èèyàn àbòsí àìlèsọ tòótọ́ kò lè jẹ́ kẹ́yìn Yorùbá rọ́nà lọ irọ́ tẹ̀mbẹ̀lẹ̀kú kẹ má lè sòótọ́ kẹlẹ́ jáwọ́ ń diṣẹ́ kàkàṣì má bá yín díẹ̀ díẹ̀ díẹ̀ táwa bá fẹ́ ṣerú ìbàjẹ́ tẹ́sábọ́ọ̀dù ní irú ilé tó ń rà fún ọba ṣe bí ọba lẹ̀ ń gbọ́ tó ń sọ pé kú kú kò jìjì kú kò jìjì kí ló dé tẹ́mi náà ṣe máa sọ pé ó yá ìwọ pso kí kò jìjì ìwọ kìíní kan kú kò jìjì. Paul Taiwo Omíkúnlé ps homes etí yín ò di o ńgbà tẹ́sábọ́ọ̀dù ń ra èébú tó ń ra àràbù tó ń ra oríṣiríṣi rọ́ fáwọn minors nobody came to her first go and check my file in the last two months mi ò rò pé ẹ rí mi pé mo wá jókòó tì báyìí mo ń ṣe ṣòfun I do hear her when she make reference to me but bí tèmi ti yàtọ̀ sí gbogbo ẹ̀yin àwọn olórí burúkú tó kù nìyẹn shock absorber tèmi ó lè ó lè kú dànù dànù tẹ bá gbọ́ pọ́n ní thick skin she comes out every now and then to defame my character to lie to libel my children mo kún gbọ́ mo kàn ṣe bí ẹni pé mi ò gbọ́ ni ṣé bó yẹ kémi ti wá púrúfù fún pé lórí burúkú ibo ló ti rí bàbá dáre bàbá dáre nìkan ni bàbá dayọ̀ ni àti bàbá músẹ̀ ìwọ má ṣàǹfààní gbogbo èèyàn ló rò pé ó máa jọ ẹ àárí ìkẹfà lọmọ tó sọ fún ẹ lọ́jọ́ síṣo dáwà ló bá ṣe ń bí èrè pé bọ̀dádì méjì ìwọ àti tina ìwọ àtàkọ́bí ẹ kò sí ń ṣe bọ̀dádì méjì nìkan wọ́n ní kó sọ sítórì bọ̀dọ̀ òjò fún wa àárí ìkẹfà lọmọ ló kọ̀ lọ ẹ out because ẹjọ́ jẹ́ ẹjọ́ mú ni ó ní ìyá Wálé má jẹ́ kóhun sọ̀rọ̀ ó mà dáhùn di ọ̀la ẹ ṣé mi mo wá fẹ́ dá ẹ lóhùn àṣìyèrè ṣebí aburú tó ṣubú tẹ̀ ló fẹ́ kó ṣubú tẹ̀ kálukú àmọ́ rántí pé àwọn tó bí àwa kọ́ ló bí ẹ ọmọ àsáwọ̀ ọmọ játijàti rédèrèdè tí nǹkan kò bí níwọ̀ tó kún bàbọ̀dẹ rìn má ṣàǹfààní èèyàn ẹni ayé ẹni òfò ti kékeré yẹ tí ẹ̀sìn ti kékeré yẹ ni ẹ òpùrọ̀ tún rọ́tà ṣe bẹ́ṣẹ̀ tí mo fi ṣe Tòkunbọ̀ ni pé ó parọ́ máwọn lọ́ba lọ́ba láyé jọ́sí mo dẹ̀ lọ mo ṣe ìwádìí mi fínífíní ibi ni gbogbo yín wà ńgbà tí mo gbé odidi ọlọ́pàá wá láti ewékorò tẹ́sàbọ̀dù parọ́ mọ́ ìkan lára àwọn bàbá mi gbà yẹn mi ò jóye ńbẹ̀ ká mà ní ohun tó fẹ́ fún mi ló mú mi ṣáìdì wọn mi ò bá wọn sọ̀rọ̀ rí láyé mi even though mo máa ń rí wọn àmọ́ a ṣe ìwádìí story yẹn pé Esabod fẹ́ ra àràbò tó ti lọ gbowó bàjẹ́ níbi tó ti ń ṣe advert ó ń láti lọ wá àwọn story burúkú tó máa fi bọ́ bàbá àjòyè lórúkọ jẹ́ nítorí pé ó fẹ́ ta ó fẹ́ pa owó fún wọn Táíwò Paul Olúkòkun Omíkúnlé sorry Paul Táíwò Omíkúnlé PSO àti Ọlábànjí farms nítorí pé ó fẹ́ ta nǹkan fún yín ẹ̀rí pé ó máa kọ́kọ́ ṣèbàjẹ́ ọba ṣìbàjẹ́ ìjòyè á bà gbogbo wọn lórúkọ jẹ́ ó dẹ̀ ń tẹ́ yín lọ́rùn ẹ̀ sì bá a wí rí ẹ sọ pé màmá ẹjọ tẹ bá fẹ́ polówó wa ẹ má jẹ́ kó jẹ́ ibi tí ẹ ti ń ba yé àwọn èèyàn jẹ́ ó máa parọ́ fún yín ni pé can you see all that they are doing to my children so that takes us back to the question to you Paul Taiwo where Esabod said you killed your wife for rituals. Esabod said it on the live chat, and I think Iyabado made reference back to it. Esabot said it on a live chat before you started giving her advert you repete lo you killed your late wife for rituals. That is you, Paul Taiwo. Esabot said it. Did you take her to court? Instead, you started giving her more adverts. Should Nigerians raise bro at that very statement? Should we take it as the truth? Does the police need to look into the matter? Is there something you are hiding or covering up? I didn't say it. Esabot said you killed your wife for rituals. That is what Esabot said. I wasn't the one that said it. If someone could allege me of rituals, using my husband or my child for rituals, and that same person, that same platform is where I chose to market what I do, then something needs to be checked there with the authority. We need to rest bro as Nigerians. The Nigerian police force needs to check the relationship between you and the same woman that alleged you of using your late wife for money rituals. We all heard it. The video is still saved. What Esabot said about you, PSO. So that brings us back to the question. Asomo Yoboni Lakayi, is there something that we should raise bro at? Is there something going on underneath that we should suspect as Nigerians? Because if someone could tell this kind of lies, uh, well, I wouldn't say lie, that if someone could make this kind of allegation against you on a live chat and you did not sue her to court just to clear your name that you did not use the mother of your children for rituals, just to clear your name that you don't do money rituals, you don't use people for rituals. Instead, what you do is empowering that person the more to be slandering and denting the image of our culture and tradition and also our traditional rulers, then something needs to be suspected. You said it, you, you, you, you heard her. Ìyá Ìbàdàn náà tún sọ pé ó parọ́ pẹ́ ni ẹlẹ́ni fìyàwó rẹ̀ sówó Why did you not take it up with her? Why do you choose to be using that same platform to promote what you do? Have you settled her behind not to say this anymore? Are the authorities supposed to get involved in this very allegation? You can clear your name by taking out to the police because as far as we are concerned, we look at you as money ritualists. That is based on what Esabot alleged you of and you still did not do away with her. Instead, you keep empowering her the more. Ibito Yekateres I didn't say it. Esabod ló Paul Taiwo the CEO of, C, uh, of um, PS Homes pé ìyàwó ẹ̀ tó kú pé ṣe bó pa ìyàwó rẹ̀ ó fi ṣe oògùn owó ni. so ó yẹ káwọn èèyàn ti bíbẹ̀ fura kán bẹ̀rẹ̀ sí ní sá pé ẹni yìí èèyàn báyìí pé èyí ní orúkọ báyìí ẹ mọ̀ gbé lọ́lé ẹjọ́ ẹ mọ̀ sọ fọlọ́pàá láti pé orúkọ káwọn èèyàn má bàa máa sá fún yín kí àwọn kọ́sọ́mà má máa rò pé bóyá bẹ́ẹ̀ ṣe máa ṣe fáwọn náà nìyẹn tẹ́ máa ní kán wá lọ wọlé tẹ́ máa rì wọ́n mórí bẹ̀ ẹ sábọ́ọ̀dù ló sọ èmi kọ́ ni mo sọ o mi sì rò pé agbẹnusọ yín náà lọ pa ẹ sábọ́ọ̀dù nítorí ìyẹn àbí kẹ́ gbé kéèsì yẹn lọ sí court ẹ gbọ́ mi yé wọ́n ní pé ẹ pa ìyàwó yín tó kú pé ẹ pa á ni ẹ lò fún rituals ẹ sábọ́ọ̀dù ni ó sọ bẹ́ẹ̀ tó kún bọ́ live chat nígbà tí Ìyá Ìbàdàn tó pé ẹ fi pé ẹ fẹ́ fẹ́ ọmọ ẹ̀ ṣé ká gbà pé nǹkan kan wà tẹ́ ń bò mọ́lẹ̀ níbi yẹn ni ẹ mọ̀ bínú o a ní ṣe bí Tòkunbọ̀ àmọ́ àmọ́ rán yín létí ìwọ̀n tán ti sọ lórúkọ yín tẹ́ sì dáṣọ dùnkúlẹ̀ tẹ́ lè lọ tó ti yé yín ẹ jẹ́ ká yín tún pè mí fún yín. Ah, lókun wá bẹ̀ sanidé náà ó fẹ́ ṣé bá ń bọ̀ ni ó fẹ́ pa gbogbo ọmọ kéékèèké ní dènà ló ṣe mú Lizzy àjẹmújẹmújẹ àkúdà. ṣe gbọ́ àwọn lè ń gbọ́ ní díẹ̀díẹ̀ yẹn. màá ba ilé ẹ jẹ́ olóṣèlú tó wá gbé ẹ síbẹ̀ ọba àyèdè torí olórí burúkú olùṣe olè àtọ̀lé ifá olè ikú tí Lizzy ń pòfò ló pósí tó ń gbé kiri kó máa wọnú ilé gbogbo wọn ní agbára ìdùmarè wà á ṣiṣẹ́ wà á ṣiṣẹ́ wà á ṣiṣẹ́ ìdènà àgbóná ìdènà àgbóná ìdènà àgbóná ebi ò rírọ̀ mo lé mi ò ṣe èèyàn èèyàn lè pè mí ni. ṣé ẹ gbọ́ ẹ Paul Taiwo PSO you heard that when Esabod was making a death wish on èèyàn ihun tó ń pè ní death wish gangan ni gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ máa sọ pé àbíkẹ́ ever wish èèyàn this is what they call death wish not when someone accidentally blog a false news right eléyìí gangan ló ń pè ní death wish ẹ gbọ́ tó ní kí ọba kú dànù kú dànù wàá kú wàá kú ikú gbóná ó gbọ́dọ̀ pa ọba lukumọ́nù ẹ gbọ́ ẹ jọ kí ni ẹ̀yin ṣe sí i so torí òun àti Lizzy jà ìwọ ló wíṣì ọmọ ẹ̀ níkú Lizzy náà sì wíṣì ẹ̀ níkú pẹ̀lú ó wíṣì ẹ̀ padà níkú pẹ̀lú gbogbo ara ilé kí ló kan ọba kí ni ó kan ọba gbogbo ọba tẹ́ sábọ̀dù máa ń attack inú ìwọ Paul Taiwo CEO of PSO Home ó ń dùn sí ni lẹ ṣe ń fún ní advert sponsor in between the chat tó ń ṣe láti bà wọ́n balẹ̀ Yorùbá lórúkọ jẹ́ láti bà ìṣẹ̀ṣe wa jẹ́ láti bà wá lójú jẹ́ àti Yorùbá ìwọ Ọlábánjí farms ọmọ àlè ilẹ̀ Ọ̀yọ́ Ìbàdàn bẹ́ẹ̀ ni èmi Àbíkẹ́ mo wí gbogbo ẹnu mi ló tí kinní kan sì ní mi mì bẹ́ẹ̀ ni ó gbọ́ o níbi tí ó ti sọ pé kí àwọn ọba kú ọba jalè ọba ríyàn mọ́lẹ̀ ẹ sì pera yín ní ojúlówó ọmọ Yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin sì ń sponsor irú prógráàmù bẹ́ẹ̀ bí wọ́n bá ṣèṣe bí n bá lọ wo nǹkan sìn bóyá mo lọ sí show kan bóyá wọ́n pààyàn síbẹ̀ kinní kan gbogbo àwọn sponsors of that program pátá wọ́n máa kọ́kọ́ kó pé ṣé ẹ verify ẹ ṣe due diligence yín kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sponsor because tí ẹ bá sponsor ẹ kò ní sí ohun tí ó mọ̀ ta nínú ilé rí burúkú má ṣàǹfààní ọmọ àlè ẹni èpè tí kékeré jẹ tó ń pè ní tòkunbọ̀ yìí débi pé yóò bá débi tó bá dé yìí ẹ gbọ́ irú show tó ń ṣe ẹ ti listen sí chat yẹ àmọ́ the only thing tó wà lọ́kàn yín ni selfish interest títí yín ẹ fẹ́ mèkì owó kò bá sọ pé ọba pààyàn kó purọ́ mọ́ba kó ba yí ọba jẹ́ kó gbọ́ba ṣe pé tiyín ni pé kí kọ́sítọ́mà ṣàtiwá ó yá táwọn tó ń bà lórúkọ jẹ́ náà bá wá kọjú padà sẹ́yìn sponsor ó yẹ ẹ̀yin fúnra yín ẹ̀ dá gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá ẹ bá wa gbé wò èèyàn sponsor olórí burúkú láti bà tèmi jẹ́ mo sì gbé gbogbo sponsor àtolórí burúkú ṣépè ibodè àtiṣẹ́ táwọn kan ṣe fi alágbẹnusọ ìgbà tán gúnrún àwọn onírú kẹ́ṣẹ́ bẹ́ẹ̀ wọ́n bọ́ síta wọ́n ké ìbò sí ará àdúgbò kò tẹ́ wọn lọ́rùn àtàrà alẹ́ àtẹrù ọ̀nà mà ni wọ́n ti kàbọ̀ lójú ó wá di titiwa tán wọ́n ní àmàtọwọ́ bọ̀ yìí lójú wa láyà fíńgà fúnra yín pàápàá tẹ́ ẹ jáde ìhun tẹ́ sábọ̀dù sọ pé ẹ pààyàn ẹ fi ṣe oògùn owó ẹ fi ṣe rituals ẹ sábọ̀dù ti sọ ń pa ẹ̀yìn náà àmọ́ kò tún sọmọ́ ó bò mọ́lẹ̀ kọ̀rọ̀ yẹn ṣe dáadẹ́ rí tẹ̀ ń gbowó fún ó yẹ kí authority ṣẹ́ẹ̀kì gbogbo yín ó yẹ kí wọ́n ṣẹ́ẹ̀kì yín dáadáa pé kí lẹ̀ ń bò mọ́lẹ̀ ládùúrú bí ẹ̀sà wèrè ẹ̀sà olórí burúkú bó ṣe bá yé olúwẹ̀rí tọ́dún bẹ́ẹ̀ làdìjẹ́ tó olúwẹ̀rí ò máa lọ kí ló dé àṣírí ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo ẹni tó bá ti bá a ṣe òfò ẹkún àjálù ìpayín keke ó láti jẹ́ ìpín wọn gbogbo ẹni tó bá súnmọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn àti fáǹsì olórí burúkú àtàwọn tán láwọn ń ṣiṣẹ́ fún ogun àrélù ogun àjálù ogun ẹkún ọ̀fọ̀ àṣeèrí kò ní wọ́n nínú ilé wọn nítorí wọ́n mọrú iṣẹ́ ibi tó ń ṣe fáwọn aláìṣẹ àwọn aláìṣẹ ló ń kọjú sí téèyàn bá jáde èèyàn á máa lọ ṣémi rẹ̀ ṣọ́ rẹ̀ rí ṣé mo mọ̀ yẹ́ rí jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi mo jòkó tó sì wàá gbé kátàkátà ẹ̀ wá bá mi ibi tí mo jókòó mi sí jẹ́jẹ́ jẹ́jẹ́ gbogbo ayé ló dẹ̀ rí seven years ago mo dẹ̀ tún sì ní ṣó yẹn ó wà lórí sọjí olè kíyèsára tí mo sọ ó wà lórí abiyamọ ayé tí mo sọ pé ìyá òfò yìí mi ò mú ẹ rí o mi ò wá bẹ́ẹ̀ o kí ló lépa mi fún at least gbogbo ayé rí pé ọmọ yìí jókòó ẹ̀ jẹ́jẹ́ obìnrin òṣì yìí ó kàn get intimidated ni by my appearance on social media ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bẹ́ mọ́ mi ó bẹ̀rẹ̀ sí ní ṣe kéńtà mi ó bẹ̀rẹ̀ sí ní bú mi láì nídìí o at least ọ̀rọ̀ pa àwọn àtàwọn tọ́jọ́ ń jàpọ̀ ọ̀rọ̀ èpè mi àti ẹ̀pọ̀ rí ó kọ́kọ́ parọ́ lèmi mo ṣe kinní kan ó ní infinity eh, ìgbòròrò lèmi mo bá ṣe kinní kan mo wá bọ́ta pé èmi kọ́ o kéèyàn kan má parọ́ mọ́ mi mo pè not láti lọ bẹ̀bẹ̀ pé i beg your pardon i don't know you wọ́n fún mi nọ́mbà yìí wọ́n sọ pé wọ́n ló ń parọ́ kan mọ́ mi báwa náà ṣe mọ́ rèébẹ́ gbogbo ẹ̀yin olórí burúkú yìí náà ṣe kó sí lọ́wọ́ èmi dẹ̀ wọ́ọ̀nù ẹ̀ pé please don't you ever mention my name again on your wall ibẹ̀ ló ti wò pé what effrontery maybe she's used to pé kàn máa pò nǹkan máa ní mọ́mí ẹjọ́ ẹ fi mí lẹ̀ màmá ẹ má ra orúkọ fún mi ó gbé wèrè wá àwa fi wèrè àwa fi great grandma wèrè a fi pàdé ẹ̀ padà lẹ́sẹ̀ ẹ̀ bá wọ́bù tó tẹ bá rí ẹ̀yin tẹ́ ń fortify ẹ̀ lẹ́yìn tẹ́ ń gbéṣẹ́ fún pé kó máa bọba lórúkọ jẹ́ kó bàrù ẹ̀yin lẹ sọ pé kó máa sọ pé aṣíwájú ti kú ìyẹn pso ẹ̀yin lẹ ní kó kéde ikú aṣíwájú ó yẹ káwí títí káwí délé Ọ̀yọ́ gbogbo ilẹ̀ tẹ́ ń ta ìjọba lónìlẹ̀ kò sí nǹkan tó dàbí ìjọba ṣẹ́rí gbogbo ilẹ̀ ẹni tó bá mọ the act àwọn law tó wà behind ilẹ̀ after a certain period of time ìjọba lónìlẹ̀ padà gbogbo ilẹ̀ kò kọ́lé sórí o ṣe gbogbo ẹ̀ ilẹ̀ ìjọba ni after a certain period of time òun lẹ ṣe máa rí pé gọ́ọ̀mẹ̀ntì máa ń ní right láti wú àwọn ilé mi bẹ́ẹ̀ bá rí pé ó padà sọ́wọ́ ìjọba nìyẹn ìjọba ló nílẹ̀ àwọn yòó àwa là ń ṣe awúrúju pẹ̀lú ẹ̀ lẹ́ máa sọ pé family house kan àti ilé àti ilẹ̀ gbogbo lẹ̀ ẹ lọ ka the actor tó wà behind pé ilẹ̀ nínú ìlú ìjọba ló ní gbogbo lẹ̀ gbogbo àwa la ní ìlú kan àwa là ń tàbí kan yẹn fúngbà díẹ̀ náà làwọn tẹ́ ń tà fún by the right of law ìjọba ló ní gbogbo ilé àti ilẹ̀ so ọwọ́ ìjọba lẹ ti ní òun lẹ ṣe máa lọ ń gbà approval lọ́wọ́ wọn list of old máa ń tẹ̀lé ṣọyẹ yín for a certain period of time ẹ bá wo ìjọba lónìí gbogbo lẹ̀ pátápátá òun ni sí ọ̀fọ̀ tẹ́lọ́ngbà bó bá wùn jọba after a certain period of time àti gba gbogbo lẹ̀ wọn padà bẹ́ẹ̀ bá ti lóye owó yín tẹ́ ẹ san so àwọn illiterate lẹ́ lè má ta gbogbo yẹn fún àwa mọ lọ́ọ̀ á ka inú ẹ̀ àti ka ẹ̀yìn ẹ̀ ó yé wa so bẹ́ẹ̀ bá wà lé lọ́gbàlẹ̀ lọ́wọ́ ìjọba àti lọ́wọ́ àwọn tí ń darí ìjọba ààrẹ odidi ìlú tẹ gbọ́ tí Tòkunbọ̀ ń kéde kú ẹ̀ tó ń ba Aṣíwájú lórúkọ jẹ́ bíi bẹ́ẹ̀ ó sì láwọn party members tẹ máa lọ súbẹ̀bẹ̀ torí aṣọ tán wọ́n sọ pé ẹ̀yin lẹni gbogbo lẹ̀yin lẹ lòkun wọn lẹni burújí owó wọn lọ́lọ́ǹgan ẹ̀yin lẹ ràgá fún ibi tẹ́ ẹ lówó dé wọn lẹ lórúkọ ju Dangote lọ àwọn òsì mọ yín rí àgbórúkọ yín rí ẹni tó bá jẹyàn jàǹkàn jàǹkàn ní tẹ jẹ VIP lóòótọ́ bí wọn ṣe pè yín o àròpọ̀ platform ẹ sábọ̀dù ló yẹ kẹwàá ẹ kí n polówó lórí Netflix ẹ̀yin ò kí ń lu àwọn television stations ńláńlá ẹ lè sanwó rédíò ẹ dá wa lóhùn ibi tẹ́ ẹ lówó yín dé kán lówó ju kárúnà lọ àmọ́ ẹ wá ń bá àwọn baálẹ̀ Yorùbá lórúkọ jẹ́ ẹ ń faṣọ bàṣírí yín tó wà lọ́wọ́ Tòkunbọ̀ Abọ́dẹrìn ibi tó ti sọ pé ẹ pààyàn Tòkunbọ̀ Abọ́dẹrìn ló sọ ọ yín tún wí bẹ́ẹ̀ bá wá gbé mi lọ ọ̀dọ̀ ọlọ́pàá mo sì ń wé ihun tí mò ń pùṣì yín fún náà níbi kẹtí ẹ lẹ́gbẹ̀ẹ́ mi ṣe bówó yín ti pọ̀ ẹ ti pawó bàjẹ́ wọ́n ti mẹ́kì owó fún yín níbi tí wọ́n ti ń ba tàwọn èèyàn jẹ́ ẹ sì fún wọn lẹ̀ bọ́ bá fáwọn èèyàn ńlẹ̀ tán fún wọn ní nǹkan of course wọ́n láti bàṣírí yín wọ́n láti ṣáìdì yín àwọn ò sáré nǹkan tí ò sí lọ́wọ́ wa àti ẹ̀fẹ́ ni wàhálà lé ayé ni ṣe ti rẹ́ni tó fi gbogbo lé ayé kọ́rọ̀ jọ tí kú dé tó sọ pé kíkú máì tí mú òun ni tí lóògì àwa tó wá jẹ ibi táwa bá lé ayé wa dé ya ààrẹ tí ká nílé mẹ́wàá mẹ́fà afẹ́kọ́lé sínú ayé àwọn èèyàn ni afẹ́fi legacy tó dálẹ̀ ilé làwa ń kọ́ ilẹ̀ làwa ń rà values lòun là ń fún àwọn èèyàn níbi tí a ti ń ṣe kíni tá a ti ń ràn wọ́n lọ́wọ́ tá a ti ń ṣègbéga fún wọn tá a ti ń torúkọ wọn ṣe ń gbà tẹ́yìn ń bàjẹ́ values yìí ò ṣe fowó rà ó wọ́n jùlẹ̀ lọ tó yín moral values discipline tá à ń fi ń bí kò ṣe fowó rà ó ṣe jẹ́ pé tẹ́ ẹ bá ti bú wa tá a bá ti dá yín lóhùn padà láwá dàbí ẹ̀yin àwọn èyí ṣe dàbí mo ti dà hmm? a yàtọ̀ sí yín gedengbe bó bá jẹ́ ohun tẹ́ fífi ń threaten pé onírọ́ náà lẹ́bíbọ̀dì ni nítorí pé ẹ parọ́ mọ́ wa a sì wá sọ àdìbọ́ǹkì gbogbo rọ́tẹ̀ ẹ pamọ́ wa gbogbo jàtijàti tẹ́ sọ gbogbo àwọn ọmọ wa tẹ́ ẹ ṣépè fún àní pé kórí fún yín kórí fún àwọn ọmọ yín gẹ́gẹ́ bí òrónú yín sí wa tó bá jẹ́ òun la ẹgbẹ́ onírọ́ bẹ́ẹ̀ ni ẹ máa máa pè wá lọ́bẹ̀ torí àní jí sòrò yín gbogbo ọjọ́ tẹ́ bá ti parọ́ tẹ́ parapọ̀ mọ́ ẹ̀sà wèrè ẹ̀sà olórí burúkú tí aburú wa ń gbé yín ṣán ìwọ mo ṣe máa sọ fáwọn èèyàn ni pé tẹ bá ní court case àbí anything against any of these people ẹ má withdraw ẹ o because ó lè jẹ́ pé staging ni mí kẹ tó mọ̀ wọ́n á tún padà síbi ẹsẹ̀ àárọ̀ wọn we've seen it happen several times òun nìyẹn ṣe bá bá wọn fà that's why tí mi ò ṣe withdraw a whole lot of my court cases mo fílẹ̀ ń bẹ̀ ni èmi mo pè yín lẹ́jọ́ bó bá sì jẹ́ ilé ìwé ni mo ní ẹ jẹ́ ká wojú ọlọ́run ká wo bó ṣe mọ̀ dàtọ̀ ẹ fi yókù lẹ ẹ má wulẹ̀ fọ́nbọ́ ẹ jẹ́ ká kò filẹ̀ kíjọba yanjú ẹ̀ Eh? ẹ́ kẹ́nikẹ́ni bá wá fèsì mí nu yín bọ́ láìtàlẹ̀ ma fa ojú yín ya pátápátá máa bá yín fàdí anywhere á sì jọ dé ní ọ̀dọ̀ ọlọ́pàá mo fi ọlọ́wọ̀n ọba pso mo tuntun sọ àti ọlábànjí farms I ni the àti house of reader àti èyí tó wà lamẹ́ríkà gbogbo wọn pátápátá àwọn ni major sponsors of gbogbo ìbàjẹ́ Tito Tòkunbọ̀ Abọ́dẹrìn ń ṣe àwọn ni wọ́n sponsor ẹ̀ àmọ́ àwọn ò lè gbà kán pé àwọn fẹ́ kàn pọ̀ ọmọ wọn lórúkọ gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rí tó ń polówó fún àwọn náà fún lówó bàjẹ́ wọ́n gbọ́rú ṣóò tó ń ṣe kan tó sọ pé àwọn ń sponsor ẹ̀ woman tó ń ta cream lamẹ́ríkà ẹ fún mi ní orúkọ ẹ̀